العالمين من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلينا الصواب وجنبنا الأخطاء بمعرفتك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واعمل عقدة من لساني يفقه قولي ستر لا مسؤولنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك أمير مجيد إنك حميد مجيد وبارك وبارك على محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم صل اللهم صل على محمد وعلى محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد وبارك وبارك على محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد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 على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حميد مجيد آمين أنا ما وني تري إمام مالكي رضي الله عنه إنك وني دا هو سنيكا ẹ̀wọ́ imam ya imam malik bákan ní kẹwàá lídìí musafiru ọkà bá òhúrẹ̀ èyí an ẹ̀kọ́ náà wúrẹ̀ èyí náà ẹ̀kọ́ náà ní zọ́ọ̀bì lọ́wọ́ tútù bí tọ́nu kọ́nù bí yìí dan imam maliki su ka sama ana ina da mana yan sama ana ina da mana yan ba ta duwa wasu imam maliki kayan ne imam maliki da kayan kaye afi abak wala tashi ummak afi abak wala tashi ummak imam maliki ko sa sadan amma sauran ya mere mọ malik bọ́kà ẹni kẹyẹ sáàfàbà àmà àsórí ìjọ nyà ẹ̀rẹ̀ rẹ̀ nìyà sílẹ̀tọ̀ tó mú rí ni sáàfàbà ọ àsórí ìjọ nyà sí máa malik àká ẹ̀ ẹ̀rẹ̀ nìyà kẹyẹ ọbọ̀ náà ọrọ̀ bá lóòní tọ̀dán dáa sọ́ọ̀rọ̀ ẹ̀kọ́ nyà nà ọ̀yẹ́ náà lọ́rùn rẹ̀ kàdá mọ̀ rẹ́kẹ̀rẹ̀ òyìn ní oṣù kọlọ̀ rẹ̀ ọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ sáàkà ẹ̀ zọ́nà mi slatin tó mú ní nìyí ìwọ̀ olóòrùn èèyàn kọ́ àmì onítàdán náà sọ́rọ̀ ẹ̀kọ̀ yẹn mọ̀ rẹ́kọ̀ ní onítàdán náà sọ́rọ̀ rẹ̀ mọ̀ rẹ́kẹ̀rẹ̀ òyìn ní oṣù kọlọ̀ sípàtì tó múrí a ní òwòrògbòrò orí ma màlìkí sí ọ̀rọ̀ náà ààrẹ mẹ́rẹ̀ ọ̀rọ̀ òwò ní àṣẹ rẹ̀ iníkẹyẹ sí dúọ́nyẹ ààrẹ àbí sí gbọ́dọ̀ ààrẹ múlí ọ̀nà ẹ̀pẹ́rẹ́ sọ́mọ́ yẹn múlí ọ̀nà wọ́n sí mẹ́rẹ̀ ẹ̀zà bí rẹ̀ oyé ẹ̀tẹ̀tẹ̀ آمين آمين آمين آمين أبارك أظنني أن ka إليه كونيرا kọ́ọ̀sùn dọ́rọ̀ kọ́nyẹrẹ ìjọ ara nílẹ̀ kàtẹ́ nìkẹ́ ìwúyọ́ mọ̀nà ìwúyọ́ mọ̀nà ìtúdọ̀ náà sọ́mẹ́ọ́ dẹ́nikẹ́nẹ̀ dẹ́kẹ́nẹ̀ àtàkì ìjọ mọ̀nà lọ́wọ́ àkẹ́bọ̀ wẹ́wẹ́ ọkùnmẹ́ iná ebe a ti nọ na ụmụ na-ere ụmụ na-etu m ndị nọ na nka na-awa mịrị na-awa mịrị anọ na megide ike dalị ụmụrị ole shi ụmụ ịzọ mere nke uto na alị ani ọ̀nà ìlú tẹ́lá ni wọ́n wọ́n iṣẹ́ ni mo yẹ́ lọ́mọ ẹ̀rẹ́ ọ̀dọ́ṣẹ́ ọmọ ẹ̀rẹ́ ọ̀nà kó jẹ́ lórí ìtọ́nà ẹni ọjọ́ etí ìrọ̀kẹ́ náà anyịjọ mụ ha n'ike mmadụ nebe ijoku du eyi ịtụji ada na naanị adanusugbo dochie ma nwụrụ nọ m naanị otu ndị nọ m ile enyela dada ni ka mada to read suez karame bako ne iskọlọ jụọ bẹẹ kwa ama ma mẹtọ rẹ so kuduri eyi ma jẹwọ bẹẹ ma wẹwu ne taa dada ka awa erida anyi dama gurizo oka awa erido ido so ewa ke we jono bi oya so ni ni dono duwa na jono be ni dono uja me ka dozori ime ka se de si ni dono we ka ma jo obe je ki lo ri ajada no obe o ki lo ri ajada ne obe go ewa ke we jono be so ni ni dono jono be أم جزاء الإنسان إلا الإنسان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهل جزاء هل جزاء الإنسان هل جزاء الإنسان إلا الإنسان هل جزاء الإنسان إلا الإنسان أقول يا كمان يسيسي ستوي من أنا omori eti ya bẹrẹ ọdún nǹkan yìí ẹni lọ́dọ̀ yìí sì sọ ẹ̀mí wọ́n mọ ìwé ìwé ìwé ìjọ ìṣe. kẹmà tẹ̀lé inú tó dáa wọ́n mẹ́mẹ́ àbámẹ́ sultan. wàá lọ sọlẹ̀ ìsáàlì ìlú àmà sọ̀rọ̀. wàá lọ sọlẹ̀ الإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى وأن ليس الإنسان إلا ما سعى أمري كان يسد تيرا أو كرم الرمي أنا تتاهم أنا تتاهم جامي إسوع عمي والنصايح ويجزاه الجزاء الأوفى والنصايح سوف يرى ọmọdé púpọ̀ ọmọ ọlọ́pàá mẹ́ ara jẹ́ ìwọ̀ ara ṣe ìrọ̀ iṣu mẹ́rọ ثم يجزاه الجزاء الأوفى ọmọdé mọ́nà ara àgbà ọkọ̀ ni lọ́lọ́lá ara garkọ́nà ràbọ̀ ilé kú ìdẹ́lẹ̀ kú fọ́nà yìí jùzá hùn jẹ́bẹ́ aláàfà lẹ́bí ṣọ́rọ̀ ló ta ọtẹ́lẹ̀ kàkà àbí ọ̀rẹ́bẹ̀ kàrírí ẹ̀kúrẹ́rẹ́rẹ́ lórí kẹ́kẹ́kẹ́ ọ̀pá jọzọ slọ́tí ọ̀n tó mú rí mi anábàá muhammad sallallahu alaihi wasallam alùsọ̀ ilé tí madina ẹ̀kọ́ ọ̀nyẹ́ra dole tizo abdullahi bin obai bin salur an wuyi rasu munafiki ne dole tizo ya ta anu yanyi amin an to mori ne fayaru sallallahu alaihi wasallam abdullahi bin obai bin salur ona hare ni ere eri muhammad mere tire di dukwe an to mori amana kan

ọmọ bá tàwọn náírà abdullahi ani ìyànà náírà abdullahi àbó ìyànà náà ó yànà náà ìmẹ́rin bá náà máa nìyẹn pẹ́tẹ́tẹ́ náà yàn. ìjọba ìkọ̀ ń tó wù ní ọjọ́ ẹ̀ ó yànà náà ọdún ní ìjẹ́ ìyàdá àgùnbá ìdúró ló ń tó wù ní ìdù. ìyànà náà bá pẹ́ tẹ́ lónìí tó ń tó wù yìí. lókè yóò tó wù yìí ọ̀nà ọ̀wọ́ sábà nìkan ẹ̀wọ́n tó wọ́n yìí ẹ̀wọ́n ló ṣe tẹ́ ọmọ ọmọ ọjọ́ ọbẹ̀ ọmọ jáde máa bẹ̀ ọmọ wọ́n anaba muhammad sallallahu alaihi wasallam dáa wọ́ ebi rẹ̀ tẹ̀rọ ẹ̀mẹ̀ kábẹ́lẹ́m wọ́n tó wọ́n dàkẹ́ lá ẹ̀hẹ́ ọ̀nà wọ́n á sẹ́yìn sọ̀rọ̀ bàtàrù. ló ebéèrè ọ̀rọ̀ ilé ìdúrógbò slọ́tún tó wúrí nì ẹ̀rì mọ̀ ẹ̀kọ́ àmọ́nà ní kẹ́nẹ̀ abdullahi bin obey ma ní kàyọ́ tó mórí ààrẹ ní ìyá ajílẹ̀ náà lórí rẹ̀ kọ́ ìjà wọn lórí rẹ̀ kọ́ àbẹ́ bùnáàdì kẹ́nà nà yọ́ yẹrẹ ọmọ ẹ̀hẹ́ rẹ̀ kẹ́ لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل bọ́wọ́ máa ní ṣọ́ṣọ́ ní zẹ́ẹ̀kẹ́ ó máa hẹ́rì náà kí ire ní muhammad yé bọ́nà sí máa kiri ọba mẹ́kàákà ẹ̀wà súnwé kúrí yẹ́ ọ̀ bọ́ fàṣẹ́ ọ̀ àmọ́ ẹ̀wà mẹ́kiri inú òhìrì yẹ́ ọ̀ máa bẹ̀ ẹ̀hún rẹ̀ ọmọbìnrin ní muhammad àmì jẹ́nẹ̀rẹ́ àbọ́wọ́ ga tẹ́tí madina jẹ́nẹ̀rẹ́ àṣẹ́sáwọ̀ kí ní ṣọ́ ha tọ́kùkọ́ àgbẹ̀ ní ọ̀rọ̀ náà bọ̀ bọ́nyé bá aṣọ́rọ̀ bá rẹ̀ tẹ́ lọ lọ́jì lẹ́tẹ̀ ẹni mọ́ bọ́nyé muhammad wọ́wọ́ ga bọ́bọ̀lù náà bá rẹ̀ tẹ́ sọ́tì tó mú rí sọ́nà anyị inye naanị mma Don tó ń tó mórí ìzẹ̀ kò lọ́wọ́ kí ni ó ń tó mórí yìí orí bí abdullahi bin ọ̀bẹ́ yẹn máa ń bánu rẹ́sì ní iye náà kọ́ lọ́wọ́ ká máa rí abdullahi bin ọ̀bẹ́ yìí bin salul dẹ́wà sẹ́gẹ́ inú yìí lọ lọ́wọ́ náà kọ́ lọ́wọ́ kí ni ó ń tó mórí kọ́ ní ìdí àká mi abdullahi ọ̀jẹ́ yọ ni orí abdullahi ọ̀jẹ́ yẹn kó ń tó mórí ọ̀nà kéyìn náà dọ́gba ajẹ́ pẹ̀lú tó múrí lọ́sọ̀rọ̀ sísẹ̀ wákà ìsì gbà ayọ̀ ọkì sẹ́ẹ̀sẹ̀ lórí lórí tó múrí ọmọ ọjọ́ ìwúrí ọmọ ọdí káàráyọ̀ dáàmà lọ́sọ̀rọ̀ tó múrí ni akwẹ́wù tẹ́yíkà àtìmáà náà wùzú gbé ọmọ náà àṣọ mọ̀rọ́kú màdínà àṣọ mọ̀bá mìdínà ti màdínà don tó múrí dọ́mì hijira lórí màdínà dákúrò ní ìyá ìrẹ́ natural na ehe ɛyɛyɛ ɛrikɛrɛ mitamin dayɛrɛ ha na ɔmɔmi na eti ibi mmafi nkyɛn mu na hɔrɛ sɔtun tó mɔri yi ni oyè anani mi kɔ ɔnyi nyinaa ne nsɛn ɔrɔ a wɔsɛ ba ne ka lóni tó ń tó mɔri ló kẹwọn tó mɔri wàá sọ de titɛ ka wà dán asọ de yɛ ka nyɛ ɔnɛsɛ náà wɔ.

sílátì ohun tó mú rí nínú ọ̀nàyìn ìmáà ní ọ̀nàyìn ìmáà lóyìn ìmáà náà tẹ̀tẹ̀ ọwọ́ ààrẹ àmáhọ́ ọmọdàmábà ọ̀yọ́ àbẹ́rẹ́ náà rẹ̀ yìí àmáhọ́ ọmọdàmábà ọ̀yọ́ kó sọ̀sẹ̀ sílátì ohun tó mú rí nínú ọ̀nàbà ọ̀yọ́ wọ́n ń sọ́kẹ̀ ọkẹ̀ wọ́n tó mú rí asọ́ọ̀lẹ́kọ̀ọ́ náà mẹ́rin ọ̀nà wọ́n náà ka kà ń kọ̀ náà wọ́n dà ní ìdè nọ nọ bá nà ọ̀gbọ̀n sọ́nà náà wọ́n sì yíka ẹ̀ na òmùrí rẹ̀ ilẹ̀ ìdà ọmọ aṣọ ọ̀ bí mù náà fìkì rẹ̀ ọmọ kàkà wọn dẹ́wọ̀ wọ́n sí ìwòye ànìmẹ̀ nínú òjò náà fi ilẹ̀ tó jẹ́ ni àbẹ́mọ̀ wọ́n sì tọ̀ wọ́n kà wọn dánù ẹ̀wọ́ ìwé tí mọ̀dé ìlú àjẹ́ lọ ẹgbẹ́ wọn àzí ọ̀sẹ̀ wọn aṣọ àríkà wọn mọ̀dé ìlú ni wọn ẹ̀wọ́ ẹ̀wọ́ àbọ̀ náà rẹ̀ àbọ̀ náà rẹ̀ oríṣiríṣi ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ kàdánù wọ́n dọ́wọ́ kí ni tó ń tó mórí nǹkan abdullahi ọ̀rẹ́ kàdá nà wọ́n yọ wọ́n kì ni tó kò lè títẹ́ ka na ọ̀nà aládà wọ́n wọ́n ehi bọ́ sọ̀rọ̀ ọ̀nà aládà kò wọ́n ehi wẹ́rẹ́ òmòrí ni lẹ́yìn kúrì jẹ́nu là azùmínà àlàbẹ́ nànà ká wẹ́rẹ́ òmòrí ẹ̀wọ́n náà mọ́nú kata ọmọ mọ́nú panyi ọba aṣọ́nù náà lọ́dọ̀ tẹ́lẹ̀ ọ̀ṣọ́ jìnà ẹ̀ẹ́ ìyá náà wọ́n rí bá kàkà yìí záàlẹ̀ kó kúrò ní mọ̀dínà náà ẹ̀wọ̀n ní tóbi rí bá kàkà ṣó lè títẹ́ ọba ọ̀wọ́ ẹ̀nà ọ̀wọ́n náà panyi àná. ولله العزة ولرسوله وللمؤمنين وللمؤمنين ولكن المنافقين لا يعلمون ولله العزة omori kọkata ọbayi ana omori ọmịmị omiri osulihi lọ́rẹ̀ bụ ntụ omori wọ́n lè mọ́ mímí ìrìnà lọ́rẹ̀ nọ́nà dánwó tí ó sọ́rọ̀ ìbẹ̀ ìzàmì ọ̀lá tí ń bọ̀ lọ́nà pẹ̀lú ìrìnà láàrẹ̀ àìlàmọ́ omori kọkata munafiki ni ẹ̀ ní ọ̀yẹ̀ ẹ̀yẹ̀ kí lọ́nà omori kọkata tó yẹ wọ́n munafiki tí wọ́n àṣẹ wọn mẹ́rin ẹ̀ fọ́ọ̀sẹ̀ hùn náà ni ewòsíyé fọ́ọ̀sẹ̀ hùn náà ni èyí ihi fọ́ọ̀sẹ̀ hùn náà ni èyí táhùdìrí aka òtúgbà sọ́tún tó mú rí ni don tó mú rí sọ́lọ́sọ́lọ́ bá káyọ̀ nìka òṣèbìyàn tẹ̀lé bí rọ́bà nira ọ̀nà àwọ̀ sọ́lọ́lọ́hùn

don to mori sitine wannan ya zai ko sune ciro kuwa baba bari mari ton to doke na wa wa kusa la hiya mu wo mori ọba don to mori ko ete ra da na kusa la hiya won de o ma ọrụ se ko to kusa la hu na ti na hu do ma na kakana do ina kakana ku do ina kakana to mori o ru kana

Muhammadu إله محمد رسول الله صلى الله عليه وسلم di sai na ma dawo shirte don muri don to muri kusala ya ba muri cha ya tanke muri aso ba na nya ne kusala ya zanze nya ne ne ene ne su na je ni wa munafiki aso na ya wa ile ene ni wa aso je wala takum ala qabri ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبر أصلا من يوم القصلاة هنا من أصلا من رجع إذا إذا نيتو كوان يدوى نوع مهرم منافقين صلاة التمرين أي متى تدك سيدنا عمر وجه تي لو تمرين ما دام دام استكفار يوم عبد الله أنا وزير بن سلول náà pẹ̀lú jẹ́ ìwé ìmú náà sì kẹ́ mọ́nu yẹ́ kọ́ ẹ̀kì jọ́ múrí ìmọ̀ náà kàmì eré ọ̀ka ọkọ̀mọ̀ ọkùn náà sì kẹ́ mọ́nu rẹ̀ ẹ̀hẹ́ ẹ̀sì kò múrí òtí ìdè náà pẹ̀lú jẹ́ ìwé ìmú náà múrí yẹn náà múrí àká nkẹ́ ó tó múrí ó sì wọ pẹ̀lú jẹ́ ìwé ọ̀pẹ̀ tara ọ̀ mẹ́ẹ̀dà òun ṣe pẹ̀lú jẹ́ ìwé ọ̀ seventy times òmúrí kọ̀nọ́dọ̀ ó tó múrí náà ká àdúrà ní automatic òpònyá àkàbà àbọ̀ ọmọ orí kàádọ́ kàádọ́ ọdún nǹkan yìí màdí ní pípa àwọn ọ̀pẹ̀kára ọ̀ olóhùn yẹn náà bọ̀ olóyè jí nìyẹn. sílẹ̀tì tó múrí. sallallahu alayhi wa sallam. múlí ọmọ wọn wọ́n yá wí. wọ́n yẹra ló dìbí wọ́n yẹra ojú ẹ̀sà. àwọn ọmọ ẹ̀rọ yẹn yẹ́ bọ̀ ẹ̀rà náà ní ojú dìbí lóòzí wo dìbí. أبونا أبو بكرة رضي الله عنه وما كان قال رسول الله صلى الله عليه وسلم وكنت مري أو آه، كاكاي أنا أنبئكم بأكبر الكبائر وجمع كنو بزونني أنتم مري أكرياني جمع كاونني أنا بني وكريكريني إذي أنا بني بني بني بني جمع كاونني دونتم مري دوما أنا كاو بيتان yama kedu bezoni ni ero nabanyi huineve yama kedu bezoni ni ero nabanyi huineve qulna bala ya rasulullah sabe ni kadani ka inde wonto muri ka hazi hore mazi don to wuri doka al ishrak billah ori so sabe ma muri heke sabo aile o qul walidain ara ili yonya rada وكان متكئا okonto muri me yasaba kare ama ngoma nsire ma bayene uspocho nto muri ni fajalas butin ya satare faqal baka ala wa qawl zur ala wa qawl zur wa shahadat zur don to muri kare atiye nure che atiye nu ehuna ati ire ire ire ọkịka jozehu na ori ireru jozehu na irehu na irenehu na irehu na irenehu na sábẹ̀ ní kẹ́dọ́ tó mú dọ́kùnmọ́ náà ayé bá tọ́ra nìka ire ọkịka na bí ehu na ori ibi na nábẹ̀ ya na bí ehu na bẹ́ẹ̀ kẹ́ wọ́n mẹ́ kókó akẹ́kẹ́ anan bọ́ọ̀lù ti di ká dẹ́nu ká ọmọ náà wọ́n kúrẹ́ ọmọ náà wọ́n kúkúrẹ́ فما زال يكررها حتى كل ليته سكت متفق عليه صحيح البخاري صحيح مسلم ادامن عبد الله بن عمر رضي الله عنهما أرضاه وانت عمر صلى الله عليه وسلم كو ثلاثة لا ينظر الله لا ينظر الله إليهم يوم القيامة أوكي ابنتا أمري أوبا كان باسوا سوا أمري أوبا شيئا با كان يسوا إلى في قيامة ẹ̀nàlè àlàá olùwàrídé ọ̀rọ̀márí bí ọ̀nyà náà rọ̀dán òmùd nínú hamr àti wíjọ dìrí ọ̀nà ẹ̀kọ́ wọn wíjọ pẹ̀lú kẹ́lẹ̀ ìyá ọ̀nì ìjẹ owó dàsí mànyé yọ dèsí wúyọ dèsí wúyọ ọba àkàrẹ kẹrẹ rẹ mọ ẹyẹ rẹ mọ mẹ àní mẹmẹ àní mẹmẹ ẹ nọ sọlọtún tó mọrí yìí. وثلاثة لا يدخلون الجنة أنتم مريوكي أغنيتها أرنا والجنة أنا لي أنتم مري العاق الوالدين ntomori kọ náà onye na nà ọ̀rọ̀dá ọ̀yìnà ọmọ omori ọba ṣe ẹ̀yà ń báyìí ọ̀yìnà ọmọ ẹ̀rọ nà wọn jẹ́ nà wọ́n dẹ̀ yúùs àtọ̀nù ní kàkà yẹ ẹ̀yìn zọ́gẹ̀ ẹ̀nẹ́ inúwì jẹm ẹ̀nẹ́ wù ẹ̀yẹm ẹ̀nẹ́ akara ya jà kàrẹ́ na ẹ̀nẹ́ onye tó sànà ẹ̀nọ́bì ọ̀nà kẹ́yìn the òun aka kẹ́yìn lọ́kẹ̀ onye onye na ọmọ náà kò ẹ́sùn ojú orí ẹ̀mọ́ mi rí sí àkàrẹ́ ẹ̀mọ́ ẹ̀yìn ihe náà máa nìyà ó tóbi kó yìí rẹ̀ jẹ́ mọ̀ ọ́hún. ọyọ ọyọ ihe náà kẹta yẹ òun sẹ́pẹ́ ọ̀gẹ̀ oṣùtún àwọn ìrìn ọmọ wọn ní ẹ̀rọ mọ́mọ́ ẹ̀yà fẹ́ ẹ̀yìn rọ́gẹ̀ wọ́n fẹ́ dá eríjà mọ́mọ́ títẹ̀ zù ẹ̀wà dárí yóò lọ slọ́tì tó mú rí mi àbẹ́hà ìrà ẹ̀kẹ́ ẹ̀kọ́ abdayuso bonon amanyi abari yonyo nyoro kaye eworo kaye amabija nye me kaye kemiro na uye wone me hure tete wana wakadari yonyo nyara ome toro masuri ke ozo izo lo nyushan e kujise bi kaye wayo lo ezo wele reka ozo non o capable o nyukata duwere kozo ozo ozo na e kozo onyi gbogboro wayo lo akara ka meskama shuzi gao kama sọ na ẹga sun na ọrẹ sun na ọrẹ ni umar ọmọ rọdí ọmọ ọmọ ọmọ ọmọ bẹni hun umar bẹmẹrẹ ọmọ ọmọ bẹ sisi hun umar sisi yamẹrẹ sisi hun si umar ọba ni sọnyẹ ẹnna e yẹn hun umar khalifa bọ náà ẹnna mi jẹ wọ́n tẹ́ sọ abẹ́rẹ́ abẹ́rẹ́ pit àkọ́kọ́ mẹ́yìn níjọba the roman empire or the persian empire islam ìjọba islam ọ̀rọ̀ àyọ and ọlọ́kàtà ẹ̀wọ̀n rẹ̀ ọmọ náà ẹ̀dẹ̀rẹ̀ the ọmọ náà níjọba tó abẹ́ ìrẹsì sùn nípa ọ̀nẹ́ ọ̀hí sẹ̀yìnà usman ká dé ara ní yìí ẹ̀sìkà máa ṣú yé mi gan sún máa bẹ̀ wẹ́ẹ́ bẹ́ẹ̀ rẹ̀ ọkà ẹ̀mẹ́ ni máa lọ máa ṣe yé mi dẹ́tọ̀ mọ́nà àgbà wẹ́ẹ́ rí ẹ̀mù níkà ẹ̀ sọ́sọ́ ní ọgbà yìí hùn ọmọ rẹ̀ sí yẹ́mẹ̀ ó sí ní bá nínú ọmọ sílọ́tún tó mú rí mi ìjẹ́ kẹrẹ sọ kẹtìlì ẹ̀ ní ọ̀yẹ̀rẹ́ yẹ níbi ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ àmà àwọn ọmọ ayé wọn bá yan ọdún èyí lórí ọdọ rẹ̀ eré tù kò á tún ní ẹ̀rọ ìṣújà slọtụ ntomori mu anyị kọrọ omori kọrọ n'ntomori ka kọọ jere ndị a jee ezi ọ shi ta nịba jere tụwa ya so omori ọha ya ọ nọ n'omu mmiri ọmọ osiri ihe ìròyìn aka nyíjà ń dọ̀kọ̀ láàrin skúlì bí skúlì wà láàrin ọmọ àkókò rí sísún lóntó omori mu kọrọ ẹ àbọ̀ ọ anyị rẹ kọkọ orí dé omori ẹwà dá ẹnẹ wà dá náà kó rẹ kánù àbúrúkì ìjọba ẹ̀wọ́ òmùrísì tìrùwọ̀ ẹ̀bọ̀ yí ẹ̀bọ̀ yí òmùrísì tìrùwọ̀ ẹ̀wọ́ sí gọ́ọ̀mẹ̀ntì tìrùwọ̀ gọ́ọ̀mẹ̀ntì tó wíjẹ ẹ̀wọ́ dáwọ̀ ìjá sí tìrùwọ̀ ẹ̀wọ́ náà mọ̀rí ewu ṣe múlẹ̀ máa bá yà bá yìí ẹ̀nà yàrá wọn jẹ́ mọ̀ sá ọ̀rọ̀ jìlá àtẹ̀yẹ́ mẹ́ anáàmì ìdúró nọ̀rọ̀ da akonya n'ọrụ da mebiri n'ọrụ asilatun tó mori ni and every ini riwaya ta on tó mori o kila ana lahun mutashabbihin min ar-rijal bin nisa'i wal mutashabbihat min an-nisa'i bin rijal on tó mori o kuli no mori o tu ẹni yọ n'ọrụ na mebiri nye nne na akonya nye nne dẹ arụsọ nye nne ẹdẹ yi duro mi tó ọdọ ọsụsụ tó

ẹtù tó wọlé nílé lórí èkú face cap face cap bọ́ọ̀lù náà ẹ̀yán yẹn nẹ ẹ́ túwọ́ yẹn ni túwọ́ yìí nìyẹn ẹ̀mí yẹn kẹ́nẹ̀ káàkà á sì yí géèmù ẹ̀ kọjọ yẹn máa rẹ́ sí yahudi rẹ̀ nẹ́ẹ̀ náà kọ́lù yahudi ni sọtò tó mú rí nìyí. àmọ́ àwọn fẹ́ kàpọ̀ ọ̀nyẹ náà yẹ̀yìn àjẹmáyẹ o àánì yẹ̀yìn jẹ́máyẹ nìyí. lòwe kú fẹ́ kàpọ̀ nù ẹ̀ríkà ẹ̀ríkà bó ṣe pọ̀ ẹ̀wọ̀n náà tẹ̀lé náà bẹ́ẹ̀ lẹ́dẹ̀ẹ́ yẹn tẹ̀. bẹ́ẹ̀ lẹ́dẹ̀ẹ́ yẹn múrí ọmọ ọba ara ìlú múrí ọmọ ọba ara ìlú àmín àmín sahih hadith sahih ọlù sọ́nà masáyí ọṣọ tẹ̀hẹ̀ inú hadith sọ́sá anáhónú umar anabuzi murra aljuhami radiyallahu anhu ọ̀nà kàníkà yẹn nọ̀rí níbi tó ń tó mọ̀rí sallallahu alaihi wasallam ba ka ne ka ya rasulullah ma yawan tumuri shahidu an la ilaha illallah ma ni ne ke yi na sana wa ke ewo muri wa annaka rasulullah ni ne ni ne ke ewo tumuri wa sallaitu al-khams sala pe ya ku yaji me ha wa addaitu zakata mal zaka ana wala ke yam dimin yam wa sumtu ramadan aw ramadan dimi ban فقال النبي صلى الله عليه وسلم بنا باي محمد صلى الله عليه وسلم دوكا من مات على هذا وزدي يسو تلسو نينا تلسو كورنا نينا نعم تلسو كورنوني كان مع النبيين والصديقين والشهداء يوم القيامة هكذا أنتم مريكي نمو مرنو أمريبا أبونري النبي مني ọmọ rẹ̀ ilẹ̀ rẹ̀ ni èmi ní sútú ọ̀rọ̀ ìbò omori omori ìbà àbàwọ̀ abẹ́ tí náà lè jẹ́nà inékú ìkìyàmà àkàdà àmkàn dọ́ntọ́mùrí dọ́mà elígègé ẹ̀yìnbọ̀nà ẹ̀yìnbọ̀ kàkà na ọ̀rọ̀ rẹ̀ pẹ̀ ẹ̀yìnbọ̀ rẹ̀ pẹ̀ ẹ̀ṣọ́ dọ́ntọ́mùrí dọ́mà ní bàbẹ̀ dọ́kà àmkàn anáàfin rò kẹ́yà ẹ̀yìn àti iná kanẹ́ ní sọlọ́lọ́ sọlọ́ máa lọ́mìyà ó kọ́ wà lédè ànásíwí kọ́ ọ́ ama sɛyi ka ɔɔri yɛ ɔnyɛ nɔmi radan ɔyɛ ɔkɔ abokɔ nɔmi ra ama ɔɔri yɛ ɔnyɛ nɔmi radan condition wo no sinɔtun tumuri ni. ini hadisi sɛ ɔne abubakar ni radiyallahu anhu sɛyidu la awliya yɛ wɔn ɔdɔw bi a bi wɔ ni omori ɔmɔ nɔn abubakar radiyallahu anhu. أنا كان كنتم صلى الله عليه وسلم أو كاكاي ما من ذنب أجدر أن يؤجل الله لصاحبه العقوبة في الدنيا مع ما يدخر له في الآخرة من البغي وقطيعة الرحم أوكا أنتم مري أوسيان كان يبي كان يبي ọlọ́gbọ̀rọ̀ tọ́rọ ọrụ náà mọ̀rí ihe yìí ya na-eri ọba na bá kó yà olóòmùrí tí ń títí èyọ ìdánekù òsìlẹ̀ mina òsìlẹ̀ ehuna albak ehuna ọ̀kọ̀tẹ́ àtẹ̀wọ́yìn ọ̀nìrí oríjò bá ń dáa àlùbọ́ ń bá ẹ̀wọ́ àríyá ọmọ súnkẹ̀yẹ àbámọ́rọ̀ ẹ̀ẹ́rẹ̀ wọ́n àríyá ọ̀nyà ọ̀nàrọ̀bá ọ̀súnkẹ̀ bọ́lọ̀mọ́rọ̀ iná ń bá ẹ̀ẹ́rẹ̀ ọ̀tọ̀ tó mú nínú sọ̀hí súnmọ̀nù tẹ̀mírí ọ̀ṣọ̀tọ̀ ẹ̀ múlẹ̀ mọ́mọ́ ọ̀gọ́rọ̀ yìí abu abdulrahman atọ́yì ọmọbìnrin ọmọ mẹ́rin káyé rahimahullah ọmọ mi yọ ọmọ ne ka anya nọrọ nyara a ni pi n'ime mehadbe ọ dabira lọrọ arẹ kò mímí ahịa abu munazil ahịa aba munazil dẹni anaghị munazil dẹni kújọ nọ ọ̀ṣọ́ ọ̀zẹ̀ẹ̀zẹ̀ ọ̀rọ̀ àkùrù ọ̀nyọ̀wọ̀ ọ̀nyọ̀wọ̀ ọ̀nyọ̀wọ̀ pẹ̀ ẹ̀rọ ní amáṣọ́ ọ̀zẹ̀ẹ̀zẹ̀ ọjọ́ nọ ní lọ́ọ̀ṣọ́ ma yà á tẹ́ ìrọ̀rà ní yọ̀wọ̀ mọ́gbọ̀ngbọ̀yọ̀ àzẹ́bí tó ẹ̀rẹ̀ dẹ̀ yà mọ́gbọ̀ngbọ̀yọ̀ Sọ́tún ya mú nínú.

sítú mọ́ tí wọ́n sì mìíràn sọ́ọ́tì ní wọ́n mìíràn mìíràn sọ́ọ́tì tó mú rí mi yìí ní mọ́sán kàkó ṣẹ́kẹ̀ yá ní ẹ̀tọ́ ní wọ́n ìrẹ̀rẹ̀ dé ìkọ́ náà sì tẹ́ máa ṣẹ́kẹ̀ tó wọ́n dé ìkọ́ náà dọ́ ó sì kéé nínú èyí ó yẹ ọ̀nàmú náà sì ká kàdá mọ́ ẹ̀ṣọ́ ẹ̀ màsí tinúkọ̀ ẹ̀rú tẹ́ ò ó

bó sì mọ́ lọ́wọ́ dọ́kọ̀ lẹ́kẹ̀ yìí dọ́yìn mọ́ dọ́kà yìí jẹ̀rọ̀tẹ̀rọ̀ yìí mọ́ ń bẹ̀ yìí ní wọ̀bẹ̀ yìí na mọ́ náà sí ni. jẹ̀rọ̀tẹ̀rọ̀ yìí mọ́ ń bẹ̀ ní wọ̀bẹ̀ yìí mọ́ náà sí ni jẹ̀bẹ̀ ń kama ẹ̀sánjẹ̀zẹ̀ dẹ́yìn tọ́lẹ́mọ́. ọ̀rẹ́ جزاء كما يستنجز الدين طالبه وربته حتى إذا ما هو سوى كبيرا وسوى عمل الرمح غاربه تظلمني مالي كذا ولا يدي لا يده الله الذي هو غالبه غضبك مولودا جزت رحيم بيني وبينه نازل دبا لني منه ọkaho ụba ndị a enekwu emeri monazil onye bụzi amị gị <coughs> ọnụ ọma ọkara n'aka enemiri ọnụ ụba ndị enekwu emeri oge ọma ọmọkara n'aka enemiri ọnụ jaza antama ya sọ njizu pe na tọọlịbụ ee ọkara ọnụ ọma ha mee n'ụba kara ijozi ka nkume ya ka ọba ọrụ ta ọka aka esi ọrụ taa abụọ abụọ mebe ahụ وربيته حتى إذا ما هو سوى كبيرا وسوى عمل الرمح غاربه ọkọ̀nà pàà ìjọsìnira adókò ẹ̀mẹ́dìrà ẹgbà àkó hírọ̀ ni a ń kó mẹ́rẹ́ kàyè ọ̀rọ̀ náà mi ọ̀hẹ́ ọ̀mẹ́rọ̀ ha ọ̀há ọ̀hẹ́ ẹ̀ ọ̀hẹ́ ni amanyi wɔ tiri na ɔbɔ ɔka nkɔmɔ yi na ha maa mi nsa ɛtɛ na ɛbɛ adɔ ne maa hyɛ na ɛtɛ tɔ na ɛbɛ ɔkɔ ɛsɛ ka dɔnni ọ ɔkɔ ɔpa na akɔ ɛrɔ de. تظلم كذا ولا يدي لو الله الذي هو ظالم تظلم josehuna kaza wala wali aka wala de kene do simono mo do dole la wada wallahu alladhi huwa zalimu oko muri ni chemiri awo ono wa ono bi sima awo soti to muri ni fa asbaha munazil malwiyan yada ila da mun enye ni anyi adama ko yo wala munazil ba arwa akoko ni so manza

lórí mọ́tọ́ náà hábà náà rẹ̀ orí mọ́tọ́ náà hábà náà rẹ̀ lọ́wọ́ mọ́rí yìí lọ́kẹ̀ mọ́lẹ́kẹ̀ jìbìrì ìwé ẹ̀kí yẹ tẹ́ lọ́mọ́rí tí mọ́lẹ́kẹ̀ jìbìrì ẹ̀kí yẹ tẹ́ oye sùn àná hábà náà yẹ ní mọ́lẹ́kẹ̀ wa ka báàkà ayò ní kàyè ìdájá àkà sheikh ìjábíjọ náà omi tù ìjẹ́ ìkẹ́mọ́tìrì ní èlò sheikh ọ̀nà máa sẹ́rẹ̀ rà ara ẹ̀ yàgò ìjábá ojó náà omi tù sálùhù and shay'in kọ̀ọ̀lọ́ òfin sí máa sami at of now ó sì kàyè sọ́kàtí mayan ẹni àkàyè ó sì rò ẹ̀ta máa kọ̀wọ́ ọ̀nà wọ́tọ̀ kàá máa gbóòdì dóòwò ṣe ìrò ẹni àkọ́ta lẹ́yìn wọ́wọ́ ìrẹ̀rànjẹ́ dandan rẹ̀ lórí tuntun múrí tuntun múrí ka máa bá lo ìbìnníkà yẹn sukú ka àtúrí ibi àkàdàmàlì tuntun múrí ka ẹ̀hún dá ojú ọ̀sílẹ̀ àwọn tó rẹ̀ ka wọ́n rìn ní ìsìkàwà bẹ́ẹ̀ kẹ̀yà ni wọ́n dújọ́ ètò ẹ̀mọ́ ni nígbà náà bá ka sálù yà rasulallá ẹ̀wọ́n tó múrí hóòsè hóòsè mùsè hálà àǹfàtúwé ilẹ̀ àlà ìdá àmátì ẹ̀kẹ́ ọmọ mọ́kànmá tán ẹni nídùú ààyè ààbọ̀ ààbọ̀ onye bụ onye ìzàn ọmọ mọ́kànmá onye ìzàdàn onídùú ààyè nọ àbíkú ọmọ onye ìzọnyà nọ onídùú ààyè nọ àbíkú ọmọ bọ́ni wọn أن أخبرني عن شيء قلته na نفسك ما سمعته أذناك كأظني إذا نقل تناي إنا كتواو أيوسك muri ni. Ndo na mboka ewo to muri. Eyi inyo o muri aye me. Aye sire ezo ini re ya. ya aye me to o yo. Oka ile no no re ona ku ka no ba don yi man don to muri ko yi ma waka ma don yi ma da ka وعرتك العافية تعل بما أدني إليك وتنهل إذا ليلة ضاقتك بالسقم لما بت بسخمك إلا ساهرا أتململ تعني أنا المطروق دونك بالذي تركت به دوني فعيني تهمل تخاف الرضا نفسي عليك وإنها لتعلم أن الموت وقت مؤجل فلما بلغت السن والغية التي إليها مدى ما كنت فيك أؤمل جعلت جزائي بلغة وفظاظة وكان كأنك أنت المنعم المتفضل فليتك إذ لم ترى حق قوتي فعلت كما الجار المصاقب يفعل فأوليتني حق الجوار ولم تكن علي بمال دون ذلك تبخل صدق مولودا أم ما ما طونه وأنتك يا

n'ehu ahụ na-akwụnye dị eke ebi ọnụ ọrụ enyi na-akwụnye n'ehu dị ka ọrụ dị ọnụ. ìrànlẹ́ ìlàpé bá ọ́pìkà bẹ́ sọ́kọ́mẹ̀ lànà àbẹ́ lè sọ́kọ́mẹ̀ ká sàhìrà ńlá ń bá àwọn yìí tí dẹ́ mẹ́rin náà náà sàhìrà ńlá sàhìrà èyí máa wá wọ́n tó ẹ̀rọ sọ́sọ́ tí máa mẹ́fà mẹ́fà mẹ́fà wọ́n sọ́sọ́ ẹ̀sọ́ òbẹ̀. Tani amẹ̀rẹ̀ màtòrò kọ̀dọ̀ lákàdé lọ́rẹ́ tọ̀rọ̀ kẹta bẹ́ẹ̀ lónìí تخاف الرعدان أوسيه عليك وإنها لتعلم أن الموت وقت مؤجل لا يعني يوزو كما نرى سسوتي تتودي أما نرى سسودي أما نرى سسودي تنتي كاي أما يكسوني رايقا بني قرآن أوتي تؤهل أوتي بعد فلما بلغت السن والغاية التي إليها مدى ما كنت فيك أؤمل معذرا lórí àwọn ọmọ àdúrà jẹ́tẹ̀ lórí ètò lórí ètò ọ̀pọ̀ náà wọ̀ká yìí ẹ máa pọ̀tà yìí nínú ẹ̀zíkà yìí máa bá rí inú wàhálà nínú mẹ́rin جعلت جزائي ضربة وفراغة كأنك أنت المنعم المتقبل عليكم أنا ضربة وفراغة لكن تسلم تولك الدنيا أنك كتاويني كأنك أنت المنعم المتقبل كأنك أنت المنعم المتقبل ọsùnmọ̀kì ẹ̀wọ́n náà mi wọ́rọ̀ èmi ìwọ́n náà mi sí ìgbọ́ èmi fàlàyétọ́kà ìlàmtara àhá ọ̀rọ̀ wàtí fàlàyétọ́kà màlìjàrò lọ́mọ̀sá ọ̀dọ̀ wàfàlẹ̀ ààyè ààyè ìjúwèé rèé sí ìzẹ̀ ìrí àbá ọdúnmẹ́sẹ̀ yòó ààyè ọ̀nkọ́ ọ̀nkọ́ mẹ́kọ́nù kókó rẹ̀ mẹ́kọ́nù kókó rẹ̀ mẹ́ àyà ọ̀bọ̀ mẹ́kà mẹ́bẹ́ẹ̀

جمع نتاكا دانا باي محمد صلى الله عليه وسلم بقوا يتن بضو اجوانا نان دانا نزا اينا ركو دوك اهو اولي تاو تاك اهو عدا ويو صلاة التمرين رواه الامام احمد في المسند الامام احمد الدوغي اما دعونا انا تنظيم عليك رضي الله عنه اوكي انا يجوى مهيني من تمرين صلى amaghị alụkọma alụkọma nọ naanị amaghị kwado nwa ọgwụ ka ya wule ya sadaka ya kwụrụ na ịka ya dị nwazi karị enwaja ndọ kasịrị dosa na etu tuni tuntu omori yi ka enwa ajọban and enwa na ajọ ahụ ọ kasị wechere dọ́tọ̀ mori dọ́tọ̀ bilal àti salman àti ammar dọ́tọ̀ neneman àti ali rọ́dọ̀lọ́nù dọ́tọ̀ wọn ká ẹ̀mẹ́ ìlẹ́ka ní ìṣọ̀ eléré ilẹ̀ ọ̀nà ọ̀nà ìjẹ́ nínú ẹ̀mẹ́ tuka ọlọ́kùnkùn tí a ń náà ni dẹ́mi tàlàkì yọ bẹ́ẹ̀ alkọ́mà káàkì láìláha ìlọ́lọ́ ẹ̀wọ́ alkọ́mà káàkì láìláha ìlọ́lọ́ iná alkọ́mà wọ́kà alkọ́mà wọ́kà láìláha ìlọ́lọ́ dana ma wada jen datu bilal wala mun tonto muri ke wonto mu dan loku jefe datu bilal ka wo bilal ne tonto muri wa kara ka ana ka yal ka ka la ilaha illallah urqa oh, bi bilal nan dana ku tonto muri tonto muri ka hanya ne da ka hanya ne ko ro ro ro onto muri ne ni to

ọ wa sábà ní hóná ọ̀nà dọ̀wọ́ àwọn àṣẹyẹ ní na ọ̀nà dọ̀wọ́ ọmọdé kọ̀ ní èdè wọn wọ́n èrú jẹ́ máa wà rẹ̀ máa wọ̀ ní ọ̀nyà wọ́n èrú jẹ́ máa wà rẹ̀ máa wọ̀ ní adam ẹlẹ́mìsẹ́ tó wù yìí slọ́tún tó múrí jọlọ́wọ́ ìyọ́nà nìkẹ́ ìyọ́nà àwọ̀kọ̀kọ̀ ẹ̀tẹ́ ni sọ́tún tó mọ̀rí nìyí ó tí ló ń tó mọ̀rí yà lọ́wọ́ sọ́lọ́mà yóò tó mọ̀rí yìí ló tó mọ̀rí ní sọ́lọ́mà yóò lọ́wọ́ àyà àtọ́ baka kéjà ìdámú wàhálà kèké yìí wàhálà yìí wàhúdó mọ̀rí yìí ètù ẹ̀kọ́ wàhúdó mọ̀rí yìí don muri a hausa nika kai fa kana halu alqama alqama ana wujuhu ila almumiya don ya nika ya rasulullah e don to muri kana yusalli kaza wa yasumu kaza sali nafila a hana mai kono a wani nafila a hana mai bana wa kana yatasaddaqu bi jumlatin min darahim ma yadri kam wajuha wa ma adaduha akan qama ala sadaka

ọka ya ọ na-akwa ihe ọ nọ na bọnyọ olu ide ihe dọkịta ọmọ ike fere dọka ya kaana ya ọyọ ti ọha wọya asụ ihe ọka bụ ya e, o ru sanu hu nọ mi ọ sọ asụ sanu e, ọ nọ nọ ya na don to mori doka ai ẹ̀rọ ayúgbóyin alkọmà ọmọ àmẹ́ka sọ́rọ̀ kàkì láàílá àìlọ́lá olóyè sí don mori kàyẹ àmàtà ọkọ̀ wáyà mi lèmi tí ma alkọmà wáyà mi bọ́ ọ̀nà rí ẹ̀rọ àti ìrìjà àmàmọ̀ ṣiṣẹ́ rárí ọ́ lọ́tọ̀ tó mori yìí ọ̀nyẹ́ alkọmà ka ẹ̀rọ tó mori lórí ọ̀gbẹ̀rẹ̀ ọ̀dún jẹ́ mi rà kọ́nà ọ̀rìjà

bíbí náà nìkan ẹ̀rọ náà ń bá ilé yẹn tẹ̀lé ayé ọdún ọlọ́yà ń tọ́ mi èdú yọ mẹ́ka fọ́nù kì láì láì nínú náà yóò na ní yí ní ìhìn náà ìtọ̀ ọ̀sẹ̀ máa lọ káà ni. sọ́tò tó wù yí. bí kì yọ mọ́ gọ alukọ́mọ̀ oṣù. dóńtò mú yí kàwé ẹ̀yìn náà bẹ́ẹ̀ tí rẹ̀ kú mọ́ dɔw ye totɔ ukuta alikɔma dɔka dɔtɔ dɔka yaa maa sari muhajirina wal ansɔr ma yawo e ni ne ɛwɔn ma kura hɔrɔn maka kalan madina atɛwɔn madina na dɔw ma gaa ama yawo ne man fɔdala dɔw ala umihi ana a dɔn yusa ne tɔɔrɔ nya so yusa ne yundɔ ne yusa ne tɔkɛ bɛɛ bɔ ne fa ولا يقبل منه صرف ولا عدل ọ̀ọ́ṣẹ́ bàbò rẹ̀ ọ́tíṣọ́lá bàbò rẹ̀ ọ́ṣẹ́ hajjá bàbò rẹ̀ ọ̀bà ọ̀rọ̀ mẹ́bẹ̀mẹ́bẹ̀ bàbò òmúrí ọ̀yà àdọ́ ọ̀ọ́rọ̀ sí ní ọrụ náà sílẹ̀ rẹ̀ ọkọ̀ ebe na ahụ atụ n'ochi izo dani kute na gori izo n'izochi ebe ahụ na awọ ọnwa elu nukuta na ikọ ọnwa ọnwa tẹri kẹtẹ ahụ nukuta dịka wọn bidoro ebe àwọn ọnwa kẹrịkẹtọ na ekpe dị tini

أنا أبا محمد صلى الله عليه وسلم إني حديث أني أنس بن مالك دهون ورغو أنت مريكي من سره من سره أن يمد له في أمره ويزاد في رزقه فليبر والده وليسوى رهما رواه الإمام أحمد أنت مريكي أنت مريكي أنت مريكي omori ọ̀dàtúnmọ́ ọgọ́dọ̀yọ omori òwúrọ̀ ọgọ́dọ̀yọ lẹ́ẹ̀sì ká omori ọ̀dàtúnmọ́ ìdánilọ́nù oríkọ́nà ìdò ẹ̀tẹ̀rẹ̀ kọ́ọ̀dẹ̀ ẹ̀bà na máa máa lóòrí sí ìdè gbóòrú lọ́wù rándan imam ahmed ọ̀dọ̀rọ̀ معاذ بن أنس رضي الله عنه دون كان كنت صلى الله عليه وسلم أو كاكاي من بر والديه ọ̀dọ̀tọ́ọ̀là anáàlì bẹ̀ẹ̀tẹ̀rẹ̀ kalmà yẹ́ mana mana tí ibà náà ẹwọ́ ọ̀rọ̀ àbáyé zábẹ̀lá òfin omri omri ibà mẹ́tọ́ àtinúkọ tínúkọ nìyọ rọwáhu abuyala wọn asibahani wọn hakim dọ́nà yẹn ní bẹ́ẹ̀ kà á nìka owó ọgbọdọ náà ọgbọdọ náà nà nù ẹ̀ẹ́dì àbárẹ́mà dàtí náà Eke ìsọ́nì yóò káyé ọmọ bí kò mórí hì ọ̀sán lè bari kàtí ní ha nìyọ iná lè bárí kọ́nà mórí àti ìtì ní ha nìyọ lóò mú yọ ìdàpẹ́ ẹbí kàtà yìí ó sì ojú ha ọmọ kọ́nà ìlú ọmọ ọkọ̀kọ́ àmì ìmẹ̀ lóò mú yọ àti kọ̀míṣọ̀n ní náà náà tútù yọ sọ́tù tó wuri ni dábàá ká ní ká àgbé ká ilé àdìsẹ́ ní abu darda ẹ̀rọ jẹ́ lọ́wọ́ ọ̀nù anábàáwọ̀ lọ́wọ́ ni bẹ́ ọkà dúkìrà ìndà rasulillah sallallahu alaihi wasallam àzìyáda fil ọmọ ọkà àkàní ní pé wọ́n gbọ́dọ̀ ilé ń tó mọ̀ yìí fọ́kọ́ ló tó mọ̀ yìí dọ̀ka iná lọ́ha láyé wọ́n kiri nọ́fṣàn ìdájá àjálù ha dọ́kun tó wuri ọkà kàyé ọ̀wẹ́ anáhàṣẹ́ bọ̀ ọ̀rọ̀ náà ṣe hàn mẹ́ta omori ọmọ ẹgbẹ́ akúrẹ̀tẹ́ wà ní nàmà ziyadá fi lọ́wọ́ àyẹ̀wò kọ̀láhù lábúdá lórí yẹtọ̀ sọ́lọ́hà yẹbi ọ̀nà láhù fàyàlhákòhò do àhóhùn fi kọ́bìrì anáwòwò gbọdọ̀ náà mọ̀rí ilẹ̀ ọ̀rọ̀ ọdún kò mọ̀rí ojú ọ̀rọ̀ mọ̀zẹ̀ ìzàní ojú ọ̀rọ̀ náà dẹ́ẹ̀bá àmàdúrà yọ̀nà máa ẹ̀rọ àhóhùn ẹ̀hẹ̀ dàdúrà náà dẹ̀ nínú ìtọ̀ náà máa kí ló ń tó mọ̀rí náà mọ̀rí tẹ̀wọ̀ ìdí ọmọ nìyẹn ní àké ọmọ yẹn mẹ́ẹ̀ sínú sí mi dábàá kan nìka ohun gbọdọ omori yìí sẹyìn náà yẹ dábàá kan nìka omori yìí mú ọ gbọdọ yọ̀ọ̀sà ni ni ka yìí dúwà èdè tẹnimọ̀ ẹ̀ka mọ̀ tó wà dúró náà nù lórí àmì dúró náà nù òwúrí ọ̀nà ọ̀n dátìní ọgọ́dọ̀ dátìní ìsàlùdé káwà mẹ́rin ẹ̀ àádọ́ ayé wà káwà mẹ́rin ẹ̀ òmúrí ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ dẹ́wà ká mẹ́ka bí káyé ẹ̀dí sọ tó mọ́ ka isi kò náà máa dọ́ ọ̀rọ̀ rẹ̀ ma ẹka ama fi ka dura ọdún kadara ọhụrụ ma ìfọmọ ya mẹni mo mú ní kadara ká ọmọdé ní hadith tó ẹka ama ọmọ ọmọ kẹkẹ ní kẹkọ ya ọgùn àmà ẹkọ ya ọdún kọ dálá àmàkà àti òrùka bá a bá náà ni ẹnkẹtọ lè ẹtẹ àdìjọ mọ ẹbí ọmọ àkókò mẹ́ ìjọ náà sọ́dọ̀kẹ́ náà àkókò mẹ́ka asọ́nàdé asọ́nàdé omori onye ọdọ rẹ̀ kàtí náà ọkọ̀ ìzọ́dọ̀ náà àgùkò omori ọmọ rẹ̀ tún lè tẹ ẹ̀rọ ọ̀ṣọ́kù ọ̀nà ìsẹ̀kìdìmù sílọ̀tì ohun tó mi dọ̀nà ọlọ́fíye

anyị ọma naba muhammad sallallahu alaihi ra ịnụ ọma ndị azụ efe dọtụ omiri ire aka arịkaghị danye danye ọnọrọ danye ọnọrọ n'ire a na-aba ọhwe ọ ma na-aba ọhwe debiri ekpere ọnụ meka na ịla na

abayewa ma ne ɔbaa yɛ kata yɛlu sɛri ate ne yɛ aba anko ne hyɛ aami ne yɛ ma mɛtiri imaani ma mɛtiri ɔyɛ ma mɛtiri lafiya ma mɛtiri zeyi abisɛ ne ma ɔmɛfɔ ne eka eka de esi bɛ ɛɛmi ɛɛmi ɛɛmi.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 اللهم يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا صريق المستصرخين يا غياث المستغيثين يا كاشف يا أرحم الراحمين يا مجيب دعوة المضطرين يا إله العالمين بك منزل هوائجنا وأنت أعلم بفقد أدربك يا الراهبين اللهم أنت تكون بين عبادك في مكان في يختلفون لا إله إلا الله العلي العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السماء رب العرش العظيم الحمد لله رب العالمين اللهم كاشف الغم مفرج الهم مجيب دعوة المضطرين إذا دعوك رغمنا الدنيا والآخرة رغمهما فرغمنا في هوائجنا كلها بقضائها ونجاهها رحمة تغنينا برحمة من سواك برحمتك يا رب الراحمين اللهم أنت تعلم سر علانيتي فاقبل معذرتي وتعلم ما في نفسي فاغفر لذنوبي وتعلم حاجتي فاعطني سولي اللهم إني أسألك إيمانا يباشر قلبي ويقين صادقا حتى أعلم إنه لا يصيبني إلا ما كتبت لي والرضا بما قضيت يا رب الراحمين إنك على ما تشاء قدير وبالإيجاد جدير نعم لمن ومن النصير اللهم ارحمنا فإنك بنا راهب ولا تعبدنا فأنت علينا القادر اللهم استدنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرة ونعيما وملكا كبيرة يا كريم يا كريم يا كريم اللهم يا ذرامة الواسعة يا مطلب السرائر والضمائر والهواجر والخواطر لا يعجب عنك شيء أسألك فيدا من فيدا فلك وقبضة من نور سلطانك وأوت من فرج من بركانك أنت بيدك الأمر كله ومقاليد كل شيء فهب لنا ما تقر بأعيننا وتغورنا سؤال غيرك وتغفر بأن عن غيرك فإنك واسع الكرم كثير الجود حسن السير فبذلك واقفون ولجودك الواسع المعروف منتظم يا كريم يا رهيب برحمتك يا رب الراهنين إنك لما تشاء قدير وبالإجابة جدير نعم الرجل النصير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا المتقين اماما ربنا صرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا مقاما اللهم اجعل جمعنا هذا جمعا مرغوبا وتفرقا من بعد تفرقا معصوما ولا تجعل فينا شقين ولا ولا مهروما اللهم اجعل جمعنا هذا جمعا مرغوما وتفرقا من بعد تفرقا معصوما ولا تجعل فينا شقيا ولا مهروما اللهم اجعل جمعنا هذا جمعا مرغوما وتفرقنا من بعده تفرقا معصوما ولا تجعل فينا شقيا ولا مهروما اللهم من طلب منا الدعاء اللهم اقضي اقضي الهوائج ويسر الامور لمن طلب منا الدعاء ومن كان له حق علينا ومن ينبغي علينا دعاء ومن وعدنا بالدعاء برحمتك يا رب الراحمين انك لما تشاء قدير يا الهي واله كل شيء يا اله الاول والاخرين يا قوي الجبارين ويا رب العالمين ظلمت المتكبرين وقمة الظالمين ولا يقوم لأمرك ملك إلا وذل ولا جبار إلا وغضب أمت الأول تمت الآخرين وتعلم السر وأخفى وتقوم يد الظلم لا يبسطها وتوم عين الناذرين فلا يبسم من منك منه وتدفس شكل ذم النصطة وتهين أعداك ذر مولياك وأنا عبدك فاضمن بكل ظالم غشوم فاجر الخطار وارض كيد بنار يا رب العالمين اللهم عدش أبي سارة ظلمة فلا يبصرون وعن قلوب فلا يفقهون واثبت القسم التي تقول وأقبل أبيه لا يبتشون وأسألك يا إله من ترآنا وأنت تمنعنا منه بحق القدرة التي رفضت السماوات ودعت بالعرض واستعليت بها عرشك وقبض ما في السماء في الأرض وقبضت بما في السماء في الأرض يا الله يا هيا قيوم يا من ليس كمثل شيء والسميع المصير آتنا ونجنا وقد هاجتنا وهبها لنا بأقلك المكنون وسرك المكتوم وفلك المعلوم أسبل علينا رداء السكر الذي تحرك الرماء ولا تضر الرياح لا تجل الظالم علينا في رب العالمين أنت تنصر المظلوم وترد الغشوم وتم من شئت المسيح إماني وامنع أماني ونفسي وما ملكت يدي إما هدر معي وارم أخذ عني فإنك شاهد لا تغيب وهادر لا تزول وعالم لا تهول يا رب العالمين أدعوك يا نور النور ويا نور في نور ويا نور ما نور ويا نور فوق نور ويا نور تضاد كل ظلمة وتطفى بكل سدة وكل شيطان مريض ويقبل بكل جبار متكبر الله وضع ذاتك به وصلتك إياه كان من رمضني في نفسي وأهلي وأولادي تحت قدمي فإنك تم ما شئت ولا قدر غيرك ولا حكم سواك وبهت الاسم الذي استقر بأسر وبهت الاسم الذي استقر بكرسيك يا الله العلي العظم اجعل هيبة ونورا تقلب من جميع دائرة راموني وتزيدني قوة على من يريد ظلمي فيا ربي ويا رب كل شيء يا رفيع جلاله ويا عظيم سلطانه ويا كبير شانه يا الله المؤمن في كل شيء يا حي إذ لا حي إلا هو ويا حاكم إذ لا حاكم إلا هو يا الله العظمة المنقطع عظمة المتكبرين يا من لا يفوت هارب ولا يدرك طالب تدرك الأبصار ولا تدرك الأبصار وأنت العزيز الحكيم ولا يهلك أنت ولا يهلك سوى شيء اسكن من رمل بدر بما يوقف عنا وارجل كيد عليه وألصق بما من كيد وعلى يا صمد يا خير من عبد يا من هو باق على الأبد حبل بركتك ولا تسلم لسواك وانصر الناس عزيزة وطلبة مبينة وجلل من لدنك سلطان مصيرة بك استنصرنا وإليك سألنا وعليك توكلنا فلا ترد